bisimilayi wàlájínà wà bisimilayi wàlájínà wà aláàlá rọ́bìnà tàwákàlínà tòtìrí báwọn bisimilayi wàlájínà ó kọ ọlọ́run wà bisimilayi wàlájínà ó kọ ọlọ́run wà aláàlọ́yì rọ́bìnà tàwákàlínà ọlọ́run ọba olúwa sì ní agbára lé so wàlájà jẹ́ yọ̀ọ́ bẹ̀rẹ̀ tó túbọ̀ sí kiri ìwọlé so ibn Mas'ud wa sọ pé Abdullahi ibn Mas'ud wa sọ pé yàlùwùlù náà á yàlìjú náà á wọn wọ ẹni sọmọ yasulu náà nílé á bí àmàlì lẹ́yìn náà wọn wà jáde kó n bẹ pẹ̀lú oníwọn sẹẹni kọ̀ọ̀kan wa kúlí fúláwù ìsọlẹ àdàbàbù ànàbì sallallahu alaihi wasallam wọn bẹ nìkan ní ìsọlẹ ọba sọ fún abúlé ìfúnra gbónú màsúlù yìí pé ṣé ọ̀rọ̀ tó sọ yìí látọ̀dọ̀ àlẹ́bí ló ti gbọ́ àdásáwú alẹ́ sallallahu alaihi wasallam ṣé ọsọ ọ̀rọ̀ náà nísọ ẹni tó gbọ́ látọ̀dọ̀ àlẹ́bí ni kọ́ọ̀là náà onílẹ̀ bẹ́ẹ̀ wá alẹ́ nàbí sallallahu alaihi wasallam látọ̀dọ̀ àlejò ìlú ti tọ̀ àwòkàláàmà ààrà màánáwò àwòkàláàmà tàbí kọ́ká sí pé èsì tí abdullahi fún masudi fún ní ọ̀rọ̀ kan tọrọ náà ààrà màánáwò kọ́ká sí pé ohun tí túmọ̀ sí náà of course okay kí n sọ of course so wọ́n ní abdullahi fún masudi náà. òun náà túmọ̀ sí pé wíwọ nínú wíwọ inú àyè ahmed wàlẹ́bí yòókọ́ wuli kọ́wùlá bí anali murad bèlì wùrúd wàdókùn ṣé bá àti o èyí tí ó wà fún ọ̀rọ̀ náà lágbára tí ó fún ọ̀rọ̀ tá túmọ̀ Si ohun tí ó fún lágbára wípé alimurọ́dù bìlì wùrú èròǹgbà wa èròǹgbà ọlọ́run pẹ̀lú wùrú onídùkú ohun tí ó wà fún gangan òun ni àyà tó tẹ̀lé àyà o ni ni ohun tó lọ sọ ń bẹ̀ ni pé summa nunajji alladhina taqaw lẹ́yìn náà á wà á la àwọn tó bẹ̀rù ọlọ́run á dàrú nípa wọn ti dàrú. wa nadharu zalimina fiha jisiyya á wà á fi àwọn alábòsí sílẹ̀ sínú iná lórí ìkúnlẹ̀ wọn. irú irú ayá ẹ̀ẹ́dẹ́gbà tinú àdúrà olùbàyà ẹ̀ẹ́dẹ́gbà tì gbogbo ara táwọn yẹn bá ti ń dìbẹ́ẹ̀tì ìtumọ̀ rẹ̀ tó sì gà sí pé ara tó tẹ̀lé abala tó síwájú ẹ̀ tàbí àyà míì ó ti yanjú ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbà tinú àdúrà olùbàyà ẹ̀ẹ́dẹ́gbà tì baba ní àdìbà baba ní kí à ń lé bọlọrọ yìí ọba ọ̀rọ̀ yìí ọba bẹ torí pé ó ti jẹ ká gbọ́ ìtumọ̀ wùrúùrù yẹn yé sí wípé ohun tọ́lọ̀ ń bá fi kó wọn yọ ń bẹ̀ ajá sí pé wọ́n wọbẹ̀ ní ọlọ́run máa ń tún sọ pé òun á fi àwọn alákòsí sílẹ̀ sínú rẹ̀ lórí ìkúnlẹ̀ wọn ọlọ́run mọ̀ ṣàánú wa o ṣàánú wa o la gbọ́ ní ìsìn pé àkọ́kọ́ wọbẹ̀ yìí o. Hey. falitakun alayna baridan wa salama ọlọ́run jẹ́ ó jẹ́ ìtutù àlàáfíà fún wa ní o ò ṣe question ò ṣe query àmọ́ àgbà pé ìṣọba alábòsí èyí ṣe ọba alábòsí àdéhùn rẹ èsì ìjàmbá rẹ ọ̀sàdé òun wa bá wàlé ayé àwálé ayé ọ̀sàdé òun wa pé wọ́n lóyún wa wọ́n lóyún wa ọ̀sàdé òun wa pé àmọ̀ di ọmọ àsìdí ọmọ àbí anígbàgbọ́ pé ọlọ́run ọba wa ò kì í sọba tí máa ń yapa àdéhùn rẹ̀. wakọ̀dí ajá balùkọ̀ ìlú. إذا الورود هو الدخول على قوله تعالى wọ́n ní ṣe wá rí àyà tá a sọ pé ó fẹ́ jọpọ̀ tako àyà yẹn níbẹ̀rẹ̀ alẹ́dínà sábàkọ́tì làwọn minna alihusna ọ̀làyíkà ánìyà mùbàdùn sẹ̀pẹ̀ àyà tí asọ́kọ́ fẹ́ nìyẹn abẹ́kọ̀ pé àwọn tí dáadáa gbàgbá. á gbé wọn jìnnà sí iná náà ọ̀kan sì ń sọ pé wọ́n ọ̀kọ́ wọná ọ̀kan sọ pé á gbé sí iná ó di dandan káwọn àpò fèsì kí ló ṣẹlẹ̀ sí àyà yìí fún wa wọ́n á fẹ́ fèsì ẹ̀ báyìí wàkọ̀dì àjá àbá àdìkọ̀ ìlú iná lè wúrú dá ó wà dùnkún àlàkọ́ òrìhì tààdà kò láyé ká á níyà wàlú wọ́n ní àwọn tí wọ́n túmọ̀ wúrúdù sí dùnkún. àwọn tí wọ́n túmọ̀ rúgùdù sí wíwọ nìkan wọ́n kúkú fèsì sí a tẹ lérò pé wọ́n fẹ́ tako àyà tàyẹ̀lú lọ́wọ́ wọ́n fèsì wọ́n ní ìfèsì wọn ni pé bí àdá ìhá wa àlàní ìhá wọ́n ní ìtumọ̀ ẹ̀ ni pé mubọ adúna yẹn wọ́n ní ìtumọ̀ ẹ̀ ni pé. bá a gbé wọn dìnnà sí iná wọn ní a wọn dìnnà sí àdábì náà rè ni kì í ṣe bá a gbé wọn dìnnà sí iná a gbé wọn dìnnà sí àdábì ha ìyẹn ni pé ìyá rẹ̀ ò ní jẹ́ tiwọn wàhálà mi ha ìrora nù ná a dìnnà sí wọn ok ìyanu náà nǹkan kan pamọ́ síbi gbọ́dọ̀ yẹn ìyá abẹ ẹ ń bá wọn ná ìdájọ́ ẹnu náà lòótọ́ but ìyá abẹ ọlọ́run ó gbèbìnà sí àwọn kan ìrora abẹ ọlọ́run ó gbèbìnà síbẹ̀ sí wọn adásí pé gbọ́dọ̀ a ti forí ire náà àwọn tó rí ti síwájú fún wọn wa ò láyé. wàhálàmìhà ọ̀ wùláyíkà á ní àzáàdì jahanna wàhálàmì jahannama mubadun àwọn wọ̀nyẹ́ o ìrora inú ná agbègbè sí wọn ìyá inú ná agbègbè sí wọn wọn á gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run gbé ìrora yóò gbègbè sáwọn apẹẹrẹ rèé o ní nàìjíríà sísẹ ntọ́ ní sọ fún mi pé gbogbo àwọn tó lọ sínú ẹ̀wọ̀n ìyá máa ń jẹnu ẹ̀wọ̀n ohun tó bá dínà ni pé ilé ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ọ̀jọ́ lé àbí but tọ́ba súnmọ́ àwọn tí. snooker àti kìnìyẹn tó a connect kìnìyẹn lára ó ń rán mú tí kò lè ní ìfẹ́ ti pẹ̀lú. ohun tá a mọ̀ pẹ̀lú ẹ̀wọ̀n ni pé ẹ̀wọ̀n jọlé ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ọ̀gá ẹ̀wọ̀n jọlé. àwọn fáwọn ẹ̀wọ̀n nàìjíríà wọn ò jọ ń jẹ inú ẹ̀wọ̀n tí wọ́n jáde. ọkọ̀ tó dáa jùlọ nínú èèwọ̀ oúnjẹ àárọ̀ wa onímọ̀ èèwọ̀ oúnjẹ ọ̀sán wa onímọ̀ èèwọ̀ oúnjẹ alẹ́ wa wọ́n sì máa ka newspaper wọ́n máa bí lóṣẹ́ ń lọ wọ́n máa wọ́n máa mẹ́ẹ̀kì kọ́ọ̀lù wọ́n máa wàsáàpù kódà àtàkọ́ tó fẹ́ súnmọ́ obìnrin wọ́n fọ̀rọ̀ bá wọn gbé obìnrin wá kódà wọ́n wà mẹ́mọ̀ wọ́n kù dìbò fún owó tó wọlé àlọ́ àkọ́kọ́ ẹ̀wọ̀n òṣìṣẹ́ lé o. kéèyàn wà sọ ẹ̀wọ̀n kí wọ́n dìbò kó sì wọlé. ní ń sọ ni pé generally ó kí ilé ẹ̀wọ̀n ó kó jẹ́ ilé ìrora pẹ̀lú ọba lọ́wọ́ bẹ̀rẹ̀ tí wọ́n kọ́ ní ẹ̀kọ́ tí ọ̀fẹ́ kọ́ lé wọ́ọ́rọ́wọ́ tí wọ́n á fi ebi kọ́ ọ. àwọn ẹlẹ́wọ̀n tẹ́lá fẹ́ yẹ ẹ̀wà omi ní máa pọ̀ jù ẹ̀wà wọn wọ́n lè káàtì iye kóró ẹ̀wà tí ń bẹ nínú abọ́ wọ́n lè káàtì pé èyí ní èjì ẹ̀ta ẹ̀ta ẹ̀ta ẹ̀ta ẹ̀jẹ̀ bí lọ́ba ti ń káàtì ẹ̀ lọ́wọ́. president Museveni otule ní nkúrò ní kaba O tiẹ̀ kò kẹtọ ayé kọtun kakoro ba nkúrò ní kaba so oúnjẹ àárọ̀ wọn kì í bọ́ sóúnjẹ àárọ̀ ni wọ́n kò lóúnjẹ àárọ̀ òun ni kò má kó pé péré òun plan yà tàwa rí i pé ó ní exception ó ní àyàfi nínú tọ́ka sí pé tẹ́lẹ̀ mi bá wọ bẹ̀ ayé tí ò ń yẹ nílé gan yóò tún máa jẹ́ bẹ́ẹ̀ lọ kótó di pé sàbí bẹ̀rẹ̀ sí ṣe ìrìnàmù àwọn èèyàn kótó máa bẹ́ orí àwọn tó bá gbé kokéè òfin tí wọn ní pé ẹ̀ka bá ti dáhùn ẹ̀wọ̀n ní ọ̀dọ̀. from reliable source mi ò bàbá ẹ dábọ̀ ẹni bá tó sọ fún mi ní àgbàlagbà ni wọn wọn sì jẹ́ journalist wọn bá sọ̀rọ̀ ẹnìkan fún mi tọ́jú ẹ̀ wọn kò kéèyàn Saudi lásìkò tí wọn sì dájọ́ ẹ̀kún wọn ìjọba sọ̀rí wá fọ́ǹtì ní àmọ́ǹtì kan lójoojúmọ́ fún pé ó wẹ̀wọ̀n. wọ́n dá ẹ̀wọ̀n ọdún mẹ́ta fún un nígbà wọn mẹ́ta pé ó bá pẹ̀jọba pé ẹ dákun ẹ jẹ́ òun lọ sí ọdún mẹ́ta míì sí ẹ má wùlẹ̀ sí ìfi òun lẹ̀ ìdí ìbàdí dáa ju ilé lọ torí pé nígbà yẹn kó wà òun òṣìṣẹ́. ó di àárọ̀ oúnjẹ ọ̀sán ó di alẹ́ ohun tó òun gba pọkẹtì ní lójoojúmọ́ kò sí sí lọ lágbàáyé cnn gbogbo ẹ̀rọ ń wò ọ̀wọ́ pé òun ọ̀kan ní access ìyàwó àtọmọ òun ni iṣẹ́ owó náà ló sùn débi kókè gbígbé ẹ wá fi òun sílẹ̀ ọ̀tàkù ọwọ́ adúró síbẹ̀ tẹ kó fún ẹwà tẹ́wọ́n sọ pé iléyà lónìí àní ẹ̀kọ́ sílẹ̀ bísẹ́ bíbà yìí ti dá nígbà tó sì ń fún o wá pé owó tí ó ti wá tẹ̀lé jọ ọwọ́ akọ̀ bá tiẹ̀ sí owó nàìjíríà ọwọ́ ajẹ́ fifteen million naira fifty million naira ó dé nàìjíríà báyìí ọ̀dà lè ṣẹlẹ̀. lọ́wọ́lọ́wọ́ báyìí ọ wà nàìjíríà tí ń make money. sọ wípé wọ́n tako ìròyìn wa sí ti ń jẹ́ ẹ̀wọ̀n wọ́n tako ìròyìn wa sí nǹkan tí ń jẹ́ ẹ̀wọ̀n ìyẹn tọrọ ẹ̀wọ̀n ilé ayé torí pé ẹ̀wọ̀n ilé ayé ilé ìyà ni ṣùgbọ́n àtúwárí kọ́ńtúrárì àárín kọ́ńtúrárì. sí ìta gbọ́yé sọ́rọ́ ẹ̀wọ̀n pé ẹlòmíì gan ètò fẹ́ kúrò bẹ́ẹ̀ yóò rí i pé òun ti di ẹni tí wọ́n ń tọ́jú tí ń bọ́ ok tọ́lá bá wá sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ káṣí ẹ̀ sọ pé ẹ̀ máa gbọ́ ná káṣọ kọ́tọ̀ wò pẹ̀pẹ́ láti jẹ̀nà rárá kánífò láti jẹ̀nà rárá bá ọkàn nìkan ọwọ́ àtẹ̀tọ́ sí gbogbo yẹn lọ sínú ná ṣùgbọ́n ẹ̀yin tí ẹ̀ sin òun ẹ̀yin ọmọ jẹ̀yà nù ná ẹ̀yin tí ẹ̀ sin òun ẹ̀yin ọmọ gbádùn nù ná ṣé ọ̀ nígbà gbọ́. torí à ń pọ́n ikú lé là ń o tọ́lọ̀ ń bá sọ pé ìgbádùn wa inú náà wà àwọn àgbàgbọ́ o àgbàgbọ́. lọ ràkúnmí sọ́ọ̀fẹ́ náà kọ́ wọn mọ̀tọ̀ àmọ́ nígbà tó gbọ́ pé tọ́ ń bẹ àlàáfíà ń bẹ mi tọ ràkúnmí sọ́ọ̀ máa wá káàkiri ìgbẹ́ oyin àmọ́ tó wọ́n fi mọ̀tọ̀ síbẹ̀ ó sì tẹ̀tẹ̀ áyá kọ́ tẹ̀tẹ̀ áyá àbí ewu wàhálà àlóríkì ẹ̀ ní yẹ fún àlùmọ́ yà ṣá oríkì ẹ̀ nù oríkì rẹ̀ nìyẹn kò sẹ́ni tó oríkì ń àpò òyìnbá náà so tábà sọ wípé àwọn àti àwọn àjọ wà nù náà àwọn làwọn ọmọ ìjẹ̀rora iná àwọn òní ìjẹ̀rora iná á tún máa rí àǹfààní bẹ́ẹ̀ ni á rí ìgbádùn bẹ́ẹ̀ ni mi mọ̀ bí làkà ìtẹ́ ṣe rí o mi mọ̀ bó ṣe rí o àmọ́ làkà ìtẹ́ mi o kọ̀tàkù kọ̀tàkù. so àwọn àfáà ní wùláìkà ní àmọ̀bọ̀ àdúrà bọ́lá ń sọ yẹn wọ́n ní kì í ṣe pé á gbé wọn gbìyànjú sí àmọ́ gẹ́gẹ́ ní pẹ̀lẹ́ ní ìpìlẹ̀ tara mọ̀bọ̀ àdúrà. tí wọ́n ní dèmìdìá ṣùgbọ́n ìrora tí èèyàn máa rí níbi iná kò ní ṣẹlẹ̀ sáwọn yóò sì máa ṣẹlẹ̀ sí ẹlòmíì sóòrò ẹni tó lóyún rí tó lóyún dẹ́gbẹ̀ẹ́ tí ọ̀kan nù bèjì jẹ́ ààyè tí kejì sì yóò nínú kan náà kò láyé ká ní amúgbó àrùn náà nìyẹn o ọláyìí kà á ya, gbogbo àdó onílù méjì ọ̀kan jẹ́ ààyè ọ̀kan sì jẹ́ òkú wọ́n sì ní méjèèjì ọ̀kan jẹ́ ààyè ọ̀kan jẹ́ òkú wọ́n ti rẹ̀ kú wọ́n ti kan, kú yìí ẹ́ wọ́n yẹ tí ìdẹ́gbẹ́ sábà bí ikú ọ̀kan tí n tó sábà bí rẹ̀ yẹ tí ọ̀wá dá. sílẹ̀ báyìí orí ẹ̀ ti spark ó ti spark ọlọ́run sì wá dá mọ́síná ọ̀dà sí ọ lára rẹpẹtẹ ojú rẹ mọ́síná ni ìwòkú rẹ mọ́síná ni etí rẹ mọ́síná ni apá rẹ mọ́síná ni ẹsẹ̀ rẹ mọ́síná ni ẹfọ́ra rẹ mọ́síná ni wáyé tẹ́lẹ̀ mọ́síná fi ń di ọ̀nà tó o fẹ́ pé ọ̀rọ̀ yóò di múfúráàdù ni ẹ ọbẹ̀ wọlé múfúráàdù mọ́ni wọlé múfúráàdù o ayé mọ́sálà wa náà ibi tí máa lọ gbọ́dọ̀ rẹ̀ yóò mọ̀kà wọ́n fún un tasáwọn ẹlẹ́yà ni ṣe ibi tí máa lọ gbọ́dọ̀ rẹ̀ yóò ẹ̀dá kù ṣáà ti rí ẹni tí ojú rẹ̀ tó jẹ́ mọ́síná tó lù wá dídà tó ká sí pé ẹ̀yọ̀ kan ló ń ṣiṣẹ́ èkejì ò ṣiṣẹ́ méjèèjì jọ wà lábáríkà náà ni o ọlọ́run sì wá fi àdánwò kọ ọ̀kan ó ṣiṣẹ́ kan kù kò láyé àáníyá mọ̀gbọ́ àdó ìnira tó dé báàgì ní tọ́fífọ́ ọlọ́run gbé ìjìnlẹ̀ sí kejì bẹ́ẹ̀ ni àbílẹ̀ kọ̀ etí wa kọ́ àwọn fẹ́ẹ́ mọ̀ tó ká sí pé tọ́ba bá wọn sọ̀rọ̀ létí ọ̀tún wọn ò ní gbọ́. àbá àlọ́ mọ̀ pé kò ní gbọ́ àtúkọ̀ yípadà kọ́. ọ̀làríkà àníyá mọ̀gbà ìnira kó dé báyìí tí àkọ́kọ́ ọlọ́run ní kí nira yọ̀ kan èdèkèdè táwọn ṣe èdè sọ̀rọ̀ ẹgbẹ́ gasi ní ọwọ́ méjì ọwọ́ kan lórí látọ̀rọ̀ wá o dé ilé tẹ̀lé oníṣìí ilé ayé tiẹ̀ ló ti ní accident kò láyé ká níyàwó bọ̀ àdónù wà kí ìhà kó sèpo abàdá tó fi sèpo. ó wà lára yín nà àpèjúwe tó tẹ̀lé ní ó bẹ lára yín pé ọlọ́run lè pàdé méjì pọ̀ sí àyè kan náà tó ká sí pé yóò máa dá sí ìlera fẹ́ẹ̀ nìkan yóò sì máa dá sí àǹfààní oore àti ìbùkún fẹ́ẹ̀ nìkejì wọ́n sì lọ wà ní àyè kan náà o ṣeun àwọn oníṣọ́ọ̀pù ńkọ́ tí abala kan sáìdì kan látòkè Allahu Akbar sáìdì kan sìmẹ́ntì báyìí wálẹ̀ ló sì kọ̀ abala kan sì máa ọ̀pẹ́rẹ́tì kí ló mú àdánwò kan abala kan tọ́ba lé ní abala kejì tọ́ba rẹ̀ ọmọ kó bu ọlọ́run ọlọ́run ṣe tó bù ní àfàbẹ́ lọ́wọ́ àwa faramọ́ sẹ́ńtì wa àwa faramọ́ síná àdánwò tí ó ṣẹlẹ̀ sí wa táàbù wa tọ́jú wa di wa yídà wa yídà ojú wa yídà apá wa yídà ẹsẹ̀ wa yídà ah! ọlọ́run mẹ́rin wọ́ ìwọ náà tètè ya fẹ́rẹ̀ mọ́ síná sọ ti bọ́ kíndìnrín wa náà ọlọ́run ṣe ní mọ́ náà ni. ọ̀fọ̀ kọsẹ́ èdè yóò sì máa bá sẹ́ lọ wọ́n sì dọ̀gba láyé kan náà ni ìtòlù ọlọ́wọ́ ìtòlù ọlọ́wọ́ so ni mo sọ pé kò tako làákàyè tèmi o tí mo fi ẹ̀dùn wá gbà wípé káti ẹ̀ sọ pé ìtì tẹ ìdálìjẹ náà sẹ́ kálọ́lọ́wọ́ tí ẹ̀ wulẹ̀ dà kásìkò wulẹ̀ sẹ́kìrì kò wulẹ̀ dà rárá ọ̀wọ́ náà nìkan ló dá ó sì lọ́wọ́ ó kó ẹni tó sin òun àtẹni tí ò sin òun òun kó wọ sínú iná a sì mọ ọkọ tí náà ń jẹ́ iná ọmọ rárá iná ọjà lè dúró lè lọ ọmọ bẹ́ẹ̀ ni iná ọjà lè dúró lè lọ tó lè bá wọn lóore kò ní kó pàǹtì àwọn ènìyàn. mo lè má sílẹ̀tì ni sẹ́ẹ̀tì wo lò lò ọba kò ní android àti oní àti kí ni tanasọbẹ ok tanasọbẹ ọlẹ ní mamu mamu tanasọbẹ wọn náà mama ní jìnyẹ tọ́jà android àwọn àwọn ní o lè má sílẹ̀tì tọ́jà ẹ̀kú aṣọ ìtọ́ba dá fún aṣọ oníyọ̀wò lọ́síẹ́ iná fi sílẹ̀tì ọlọ́mọdé àyíyá náà iná làtọ̀ pé iná ọjà lè ju òrè lọ he slept now nígbà tọrọ wa rí báwo tọrọ wa rí báwo nílé ayé náà àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ bí kan sọ pé tírélà kánká dàgbà kan ó gbiná emotions ọlọ́run máa ń kó àwọn dẹ́fà kí máa kó wọn yọ tí wọ́n ní àwọn òní dẹ́fà tó ń fẹsẹ̀ tẹ́tí ẹ̀ tí ó sì pa àwọn míì kalẹ̀ àṣẹ tọ́nà bá fẹ́ kí ló lóye òun náà lóye torí náà nígbà tó ń lọ lọ́wọ́ kọ̀ǹtẹ̀kọ́nà yóò ní ọ̀rọ̀ gbà pé wà ọ̀fẹ́ kan bá tòsí náà rẹ̀ di ọ̀fẹ́ kan bá lọ́wọ́ rẹ̀ di mọ̀sí mọ̀nà mọ̀nà tó ti yẹ má ṣe mọ̀nàmọ́ná ni o tẹ́tẹ́ tó wulẹ̀ rà ilé ìjẹ́ ti má kéèyàn dà ní ilé ẹ̀ka ìròyìn ṣùgbọ́n nínú àánú ọtọ́ lórí rẹ ìwọ́kàn rẹ lè tiẹ̀ lè fi á kí ni sẹ̀kẹ́ ìṣubú àfiná ìnìyà ìnáwó tí láti wà bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ni àdùnnà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọlọ́run kí àwa so agbára ọlọ́run ju kọ́mọ̀tà tẹ̀lé àrà lọ kọ́mọ̀tà bá a kọ́ máa dà pàápàá kọ́ ka se pé iná nìkan ló dá òun nìkan ní màhábù wa òun nìkan ní ibùsẹ̀rísì wa àmọ́ tó sì ga sí wípé kàtíkórì yẹn méjì yọ wà bẹ́ẹ̀ ẹni tí ìrora yóò máa mú yọ wà bẹ́ẹ̀ ẹni tí ìrora iná di àlàáfíà fún yọ wà bẹ́ẹ̀ ọlọ́wọ́n bàbá táwa sí ọ̀nà agbára dùgbò. gẹ́gẹ́ bó ṣe lágbára kọ́tọ́nù àdìdẹ́ náà sí ìyàtẹ́lò mi bàbá bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ àti yóò sì tí yóò lè ṣe àfi tí yóò bá bẹ́ẹ̀ ṣe lókù wàláì ìwọ́n tó wà lórí Facebook nínú nǹkan tó yẹ kí kọ́ ọmọ fi dúpẹ́ fọ́nà ní pé a ọlọ́mọ mọ̀ dúpẹ́ o kò sí tó ní ṣe o mo bá dúpẹ́ mo sì sì ní báyìí torí kọ́kọ́ lọ gásí pé tí mò ń wó yìí bẹ́ẹ̀ ló ṣe ṣe ní a ah, trọ́ọ̀sì yìí mọ́nì ní pé mọ́nì ni ó gbé lórí fesibúùkù àìmọye èyí tó ní wọ́n lẹ́kọ̀ọ́ táwọn òyìnbó olùdíjú ẹ tí wọ́n dàgbà pé dọ́lọ́mọdé sórí orílẹ̀-èdè ta ni ọ̀fẹ́ wọn ni mo ní kó lọ bàbá lọ́wọ́ o. ìbejì méjì torí ẹ̀ lẹ́kọ̀ọ́ láti kékeré wọ́n sì lọ́wọ́ tó bá ṣe pé ìdí ń bí apá ìdí ń bí ẹsẹ̀ kò ní. òun náà ti sọ kódà ó gírafúrẹ́tì wàláì handwriting rẹ̀ lẹ́yìn Abu Muhammad tí mo mọ̀ kó ní handwriting ní ti bẹ̀rẹ̀ mi tó tó tó mọ̀ nǹkan bọ̀ ẹ wo olóòtú yàrá ju ìwọ́n àti rí ọwọ́ ẹ̀kú kú báyìí méjì ní èrú báyìí rò èèmọ̀ ní o ọwọ́ ọwọ́ ọwọ́ òun òjú báyìí lọ ní èèmú báírò ní ọmọ ọkọ báyìí ó sì gàdúrẹ́tì tí wọ́n lọ́wọ́ méjì ẹlẹ́sẹ̀ méjì tó gàdúrẹ́tì.